وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الله عز وجل إن كان إنه آية تاكي ونصفوا وتسبروتو لكن أجاكين أسين كاكاسي ورقو فلو الله منه جاسم قلوا إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما الله ní foríjìn nìkan tó bá fi lè fi nǹkan kan ṣorogún pẹ̀lú ẹ̀ àgàgà ó kú lórí bẹ́ẹ̀ kó má túbá Allah ní foríjìn láéláé Allah máa ń ṣàforíjìn ẹ̀ṣẹ̀ tí ó bá tó ìṣẹ́bọ sí fẹ́ni tó bá ṣerú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ tó wá kú tó lọ tí ò tọrọ àforíjìn tó bá wù Allah ò lè foríjì ṣùgbọ́n ìṣẹ́bọ sí Allah Allah ò kì í foríjì yàn lórí ẹ̀ àfi kéèyàn ti tọrọ àforíjì Allah wa ní gbogbo ẹni tó bá ti lè ṣẹbọ sóun ó ti ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá èyí tó túmọ̀ sí wípé ẹ jẹ́ ká fura ẹ ká lákìyèsí máa ti ṣe ń ṣe Islam kò sí nǹkan tó dáa tó ṣùgbọ́n a gbọ́dọ̀ fura bí ìṣẹ́bọ sí Allah kọ́ máa lọ dàpọ̀ mọ́ṣẹ́ wa torí pé tí ìṣẹ̀bọ sí Allah tó bá ti dàpọ̀ mọ́sẹ́ gbogbo sẹ́ni máa bàjẹ́ èèyàn níní nǹkan kan tí ó gbé lọ pàdé Allah àwọn kan ti kú bẹ́ẹ̀ pé kí wọ́n lẹ́bọ lẹ́rù wọ́n ti kúrò nínú Islam ẹ̀bọ ni wọ́n gbé lọ pàdé Allah tó ti pé wọn ní látúbọ̀tán olú ẹlẹ́dàá kó jẹ́ káwọ́ látúbọ̀tán àǹfààní wà fẹ́ni tí ó ti kù pé gbogbo ètò ìṣètọ́jẹ mẹ́bọ tọ́jẹ mọ́ọ̀sà kó tètè pátì lónìí kó tó dọ̀la torí pé kò sẹ́ni tọ́mọ̀gbà tí kò dé ó wá nínú hadithul qudsi eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ olúwa wa ní yabna adam law ataytani bi qurabil ardi khataya thumma laqitani la tushriku bi shay'a la ataytuka bi qurabiha maghfira wa ma nabi adam tọba wa bá mi pẹ̀lú ntọ́pọ̀ tó bílẹ̀ ti ṣe pọ̀ tó láṣìṣe àṣìṣe rẹ̀ pọ̀ tó bílẹ̀ ṣe pọ̀ tó ṣùgbọ́n gba àwọn àgbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n rí pé ò ṣẹbọ sí Allah rí àwọn ẹ̀ṣẹ̀ mi lọ́n ṣẹ̀ olúwa ni màá gbé ntọ́pọ̀ tó bílẹ̀ ti ṣe pọ̀ tó màá gbé wá pàdé rẹ̀ láforíjì ètò túmọ̀ sí pé ọ̀ lẹ́bọ lẹ́rù ńlójú kọ́ ọ̀rọ̀ náà lọ ẹ̀ ń bá ti lẹ́bọ lẹ́rù tiẹ̀ bá a nínú àṣà àti ṣe Yorùbá àfẹni tó lu abá gbà iná rí pé kò máa ṣẹbọ iná rí pé kò pa nǹkan mí papọ̀ mọ́ Allah pàápàá jùlọ tí pọ́njú bá ti dé lásìkò ṣòro subhanallah ọ̀gọ̀rọ̀ wọn ní máa ya tójú bọlé ẹni tí nǹkan ò tí ì ṣe tẹ́lẹ̀ ti ń tójú bọlé tó ní nǹkan wá ṣe tí ò ní tójú bọlé sọ̀rọ̀ rẹ̀ tójú bọlé wọn àkóbá ni o wọ́n mọ̀ ọ́ ṣẹbọ sí Allah ọkùnrin kan oníṣẹ́ dàrú fún un gbàtíṣẹ́ dàrú fún un gbogbo nǹkan òun ṣá dàrú òun á wá ojútùú sọ̀rọ̀ òun kò síbi tó ń wọ̀ kò síbi tó ń wọ̀ ìgbà tí wọ́n á mú òǹdélé òòsà kan wọ́n ní kó wọ́n forí kalẹ̀ fáwọn bàbá òun á wọlé ta ni bàbá náà àwọn igi tí ni àwọn ni wọ́n ń pè ń bàbá ó ní wàláì agbárí òun ti kalẹ̀ fòsà tí nǹkan kan yanjú ó ń gbé mi rìnrìn àjò lọ sílùú kan tó jìnnà ni ló fi tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ gbogbo ẹnu ẹ̀ tó ń gbà tó wàá bá débi pé ah, ìyá jẹun mo lóò ti jìyà <laughs> tó fi forí kalẹ̀ fún jí tó ń forí kalẹ̀ fún ó lóò ti túbà ó ti padà sí Islam mo ní mo bọ́ ọ̀yọ́ mo bọ́ ọ̀yọ́ tí àdánwò bá ṣe Yorùbá àbà ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti forí jágbóògùn lọ tó ti forí kalẹ̀ fún sàdáwò dáwò náà lọ́pọ̀lọpọ̀ ti jẹ́ pé ẹnu ní ìmánì wọn má ìmánì tí ò dé gbogbo ni amọ̀sibọ́sí yọ sọ̀kalẹ̀ sínú wa kí ẹ sára tí ẹ bá ti lọ báyìí tí ẹ ti bá tí ẹ ti bá èyí padà wá ṣàtúnṣe tọ́lá àná ti délé ayé tó jọ mẹ́ta kò sẹ́ni tó padà wá o wọ́n lọ wọ́n lọ nù olú ẹlẹ́dàá wa kọ́ káwọ́ ṣègbè o kọ́ má jẹ́ ká tọ̀bọ̀tán tiwa kó burú o olúwa kọ́dá kókó sọ alọ́mọ àlùjáná kọ́mọ́jẹ ká lẹ́bọ̀ lẹ́rù subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.